ẹjọ mọ ń bọ mo fẹ́ sáré kàròyìn ẹ ṣe kò sí kókó nǹkan méjì tí mo tún ṣe wá ní àsìkò yìí bí kò ṣe torí ọmọ yín ẹni ọlá àjà o òun ló ṣe mí báyìí òun ló ní pé kí wá kí wá bá yín sọ̀rọ̀ kò sí ọkàn tó ṣe mí mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fíìmù ẹ ni eléyìí tí premier tó máa wà ní Sunday ìyẹn ní ọ̀la ìyẹn ní sákúmọ̀ ibẹ̀ gangan ni premier yẹn wà tí mo fẹ́ kí everybody wa kí a wá síbẹ̀ kájọ wá gbá fàájì rẹ rẹ rẹ rẹpẹtẹ rẹ rẹ rẹpẹtẹ rẹpẹtẹ ibẹ̀ ní lágbára ọlọ́run oyún ayọ̀ ta ní láyọ̀ àtàlàfíà la máa bí àmọ́ fíìmù yìí tí à sọ̀rọ̀ nípa èyí àjàkájò beast of two worlds ó máa wà ní gbogbo cinemas káàkiri pátápátá láti march twenty nine wọ́n gbé ẹ̀bùn wá fún mi aṣọ rẹ̀ tán ní kí n wọ̀ tí mo decide láti máa wọ̀ ọ́ orin mo believe pé eléyìí máa máa táyé ni mo wọ̀ yìí kọ́ìndé ni mo máa wọ̀ wá sí premier ẹ máa rí mi ẹ máa fọ́ ẹ máa rí mi ẹ máa sá ẹ máa rí mi ẹ máa ya ó ní táyé ni mo wọ̀ yìí mò ń wọ kọ́ìndé ẹ̀ bọ̀ wọ́n fún mi láṣọ mi máa wọ̀ lọ́jọ́ birthday mi ó ní wọ́n fún mi nírùkẹ̀rẹ̀ mo máa lò nínú fíìmù wọ́n fún mi nílùú ó lè gbàgbàgbà gbàgbàgbà bẹ́ẹ̀ ni o fún premier movie náà ni ìyẹn ní ọ̀la ní Sunday ní sakumo jákàn.